Lubani sí aláya méjì tó ní agbára. ìwọ orí náà kà ẹ́ sẹ́yìn lọ́lẹ̀ ìbálẹ̀ àyíká. tí o bá wọ̀ wípé mo re sí ayé bẹ́ẹ̀ tó ní agbára nínú àtàwọn.

bẹ́ẹ̀ sì ni báàsì wo ló wà. ẹ̀sọ́ twenty verse what. kí ló wí. bẹ́ẹ̀ sáré mọ́ yes. dúró ẹlòmíì wá ṣọ́ọ̀ṣì ọmọ ẹ wà nílé ẹlòmíì wá ṣọ́ọ̀ṣì àwọn house boy ẹ̀ àwọn house girl yìí wọ́n bá kájà nílé you are jatika and janjatika you are dominant you are domin sáré. mi ò ráyè kì í ṣe ọmọbìnrin. mo fẹ́ bèrè gbọ́sẹ̀ kan lọ́wọ́ yín ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín tí ẹ wò nínú àkùrán àwọn kẹta àṣírí yìí nínú kí ni mo pè àlùkò àwọn ló rán mi létí ọ̀rọ̀ ẹ̀ fún ẹ pé lóòótọ́ ni. ọjọ́ mẹ́fà lọ́lọ́dọ̀ mi dá kí ni irú ọjọ́ mẹ́fà ló sọ nípa. sẹ́lẹ̀ ti ilẹ̀ tó mọ́lẹ̀ ní sí àárín ni láàrín nípa tàbí ròdà sọ sẹ́yìn ànálọ́dá yẹ láàrin òní àjẹrà ojú ọjọ́ mẹ́fà sẹ́yìn ọjọ́ mẹ́fà nìyẹn. báwo ṣe ṣe ìjọba bèrè tí àwọn oníbàbọ̀ bá bèrè lọ́wọ́ ìwé irú èmi sábà ní sí sábà sí ọjọ́ mẹ́fà lónìí ó pè kí lè ní báyìí sọ́ọ̀lì ọjọ́ wo lọ́jọ́ fà. ó lọ sókè sábà sí ọjọ́ mẹ́fà láti ní ibi sábà lọ́jọ́ yìí. Friday sẹ́wọ̀n ní ọlọ́run dáhùn àtàyé. Ṣé o lè ti rí sí yẹn? bíbẹ́ náà sọ ọ̀bọ̀ ní kèsì yóò tó àpè kò náà ní sọ fún wa pé ṣé ẹ wípé ọjọ́ mẹ́fà tó fi ayé yẹn ṣé ẹ wípé ẹ ọjọ́ kan ti di ènìyàn ọjọ́ ọjọ́ bẹ̀rẹ̀ àwọn ènìyàn ọjọ́ bẹ̀rẹ̀ ọ̀kan lọ́dọ̀. Tẹ́lẹ̀ ti wọ́n ti yẹ ọ̀fìnà ìṣẹ́kọ̀ọ́. one thousand years three thousand years ti àwa kílódéédéédé àgbà ọjọ́ kan. Tòwé kéde àtọ́jú náà yà mí lẹ́nu. Kí ni mọ́lẹ̀ kó lórí? Tí a bá fẹ́ gbé ìwáyà wá síbí nísìnyí, kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe? Wọ́n bẹ̀rẹ̀ sí lọ́lá wáyà wá síbí. Kábíyèsí ní ìmọ̀ rẹ̀. tẹ̀yìn ṣe yìí sábàdì sátà ilé rẹ̀. nínú odù ifá ọjọ́ ọ̀sẹ̀ náà máa ń pè é atọ́ ọjọ́ tètè ni mo ti mọ̀ wípé ọjọ́ ọ̀sẹ̀ náà pè é nínú odù ifá náà ó sọ pé bẹ̀rẹ̀ fún ọjọ́ ọ̀sẹ̀. ọ̀rọ̀ ọlọ́yẹ ọ̀rọ̀ ọlọ́lára ọ̀rọ̀ ọlọ́yẹ àìkú ni tí ó ti ayé. àwọn awo kan lọ kóra ọjọ́ ní àná wọ́n lọ gbé mi sáàárín gúrúùpù wọ́n lọ sà pé lórí mi ọba Solomoni hallelujah hallelujah. wọ́n wá lọ sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì fún mi ìkànnì náà wà yàrá kó wá pè é níbo ló ti sáwó wọ́n ní àyà máa pa á àti olórí àwo yẹn sí i ta ló kọ́ ta ló kọ́ àkọsẹ́ kan pọ̀ níbo nínú àtikọ́sẹ́ ìwọ kọ́sẹ́ báyìí báyìí náà bẹ́ẹ̀ ni ti sáwó sí i àwọn tèmi ò sí láyé agbede méjì ayé àtọ̀nlá àwọn tèmi wà èmi ò sí ní sẹ́tì yìí àwọn tèmi ò kì í fi èmi bọ̀ àwọn ẹgbẹ́ mi orúkọ àwọn tèmi ò kì í gbé ẹbọ lọ sórí àmẹ́ta àwọn tí yìí kẹ́ẹ́ gbé ẹbọ lọ sórí àmẹ́ta àwọn tèmi ò kì í forí balẹ̀ fún Ògún kò ní forí balẹ̀ fún Ọya Elédùmarè nìkan lè fi ṣe kí ni tani ó bá sí ká ọkọ̀. àbúkọ nínú ìwéèlì ìwé náà ti kọsẹ́ bọ́tọ̀ mo ti ka nínú ìwéèlì ìjọba rẹ̀ kàwé ni ó kàwé ẹ̀ kàwé ní ọ̀dọ̀ ẹgbẹ́ tó wà ẹ̀kọ́ náà. ọ̀rọ̀ mi mi ayé òru yọ kí n padà sí ojú mi sínú orí mi. bàbá wa bàbá kan mi bàbá wa. ẹni tí ìwà. wọ́n bá sáré wọ́n tó bá lè sáré bá mi wá ìwé yẹn jáde máa fún ẹ̀ tó bá lè bá mi wá láre ṣẹ́jú méjì. ó ní ọlọ́run ọba tó kó ìkàkùn jíjà sí ọlọ́run ọba tẹ́jà sáà yìí. òtí gbọ́rọ̀ lẹ́bi òtí gbọ́rọ̀ òtí gbọ́rọ̀ ní bíbélì ó ní ọba tó kó àwọn oníkejì òní sí ọlọ́run tẹ́jà sí àwọn kọ́ Dáfídì ní ogun jíjà nínú igbó tó fi lọ́wọ́ pa tóbi lọ láyọ̀ tí ó fi ìṣẹ́jú mẹ́rin wọ́n pè é ìṣẹ́jú méjì one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty one twenty two twenty three twenty four twenty five twenty six twenty seven twenty eight. ọkọ ọwọ́ mi ní ogun jíjà. mi ò gbọ́. ó kọ ọwọ́ mi ní ogun jíjà. mi ò gbọ́ gbà gbà kọ bíbélì wo náà bíbélì wo náà wọ́n ní dábìlì lórí tèmi eighteen verse thirty four mọ̀ bọ̀ alábìlẹ̀ ìjọba àti ìyọ̀sán délé òtọ́ ẹ́ sọ́ọ̀bà sọ́ọ̀bà àpìyọ. ó máa wá mi ní ogun jíjà. ta ló kọ padà sọ́dọ̀ díẹ̀. Ọlọ́run ni ó fi agbára fún mi. ó ní sẹ́ńtà ẹ̀yin awo ọlọ́run ló fi agbára fún mi ká. ó dì ní àmùrè. ó dì mí ní àmùrè. ó sì mú ọ̀rọ̀ mi pé. ó mú ọ̀rọ̀ mi pé. ó ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgùnrí. ó scorpion pentaculator ọ̀rẹ́ mi omi ọ̀dà kan holy center ó ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀n. ó gbé mi ka ibi gíga mi. ó wá gbé mi ka ibi gíga mi. ó bá ọwọ́ mi ọwọ́ gíga. ó wá kọ́ ọwọ́ mi ní kíni. ó jíjà. ọ̀pẹ̀ ìlọ́wọ́ dá ṣàǹfẹ́ ní ẹ̀yin sójà lọ sí ẹ̀ ń wé síta náà ẹ gbọ́ kò sí nǹkan tí ẹ wá láyé tí ò sí pé yóò sí nǹkan tí ò sí ní òbí fa lẹ́ẹ̀ta pé síbẹ̀ gbogbo rádà àdàtẹ́lọ́kọ́ ní skul yẹn gbogbo ẹ̀ ló wà ní bíbélì tó wà ní òbí fa tó wà ní òkúta. sáyẹ̀nsì ó wà ní kùnà kàwé. one thousand naira máa sọ̀rọ̀ lórí ìtàbájáde o hallelujah bá mi dáadáa. olùkọ́ mo fẹ́ náà fèrè kẹ́ni kan ra wa ra wa ẹ pè fún kí nìyẹn ẹ pè fún kí nìyẹn kan náà ẹ ká pèrè kankan lọ́wọ́ ara wa. Hallelujah. èmi kìrìsìtẹ́nì ẹnìkan sì mú ẹnìkan lẹ́sìn àbáláyé kí ni wọ́n sọ pé àwọn pè kàwé sàbáláyé elédù kí làwọn kìrìsìtẹ́nì sọ kí làwọn kìrìsìtẹ́nì sọ ọlọ kí làwọn mùsùlùmí sọ pé àwọn pè àti àlà àti elédùmarì àti ọlọ́run tàlẹ́dà àtàyé àmẹ́ta kí ni wọ́n jẹ́ mọ́ tàbí kí wọ́n lè tàbí bára wájà. ènìyàn kì í yé mi. hallelujah ẹ jẹ́ mi ní kọ́rọ́rọ́ gbogbo wa à ń ṣiṣẹ́ sí ẹni yìí kí wa tó fi ń wa nígbà tó jẹ́ pé òfin òfin tá à ń tẹ̀lé láti ọwọ́ ẹ̀mí ní gbogbo ẹ̀ṣẹ́ gidi kí ló wá ní tí òfin yẹn kí ló wá ní tí òfin àbọ̀lẹ̀bẹ̀ definitely kì í ṣe ọlọ́run láǹsì ọlọ́run tí inú wa làwọn aṣọ kíni làwọn àṣì tó bá yẹ pé ọlọ́run yìí láǹsì ni ìjà ọlọ́sẹ̀lẹ̀ láàrin wa láyé torí pé gbogbo wa níbo láṣẹ sí ọ̀dọ̀ definitely olùkọ́ kò sí àyà ara gbogbo ẹ̀ ṣiṣẹ́ sí religion ẹ̀ ṣe ti ọlọ́ ẹ bá ṣe ti ọ òkè ìjọba ọlọ́gbọ́n kò sùn fún àtẹ̀wọ́jà rẹ̀ ọ̀rọ̀ kan sọ ìjà òde gbọ́ fún òṣùpá àti àwọn jàrí òṣùpá mélòó ló wà ọ̀run mélòó ló wà kí ló wà kí wá ló dé kí ló wá ṣẹlẹ̀ kí àwa ènìyàn tàbí ṣe bí wù. ní ìsìn táwọn ẹ̀dọ̀ rẹ̀ ní ìsìn tí máa jẹ́ mùsùlùmí olùdó bá wọn fọ lórí ìlú sí wọn. tí àwọn tí àwọn mùsùlùmí tó bá rí kìrìsìtẹ́nì àjàjà tẹ́ bá wá ṣèwọ́de tẹ́ bá ṣe pé gbogbo òde ọlọ́mọ wà á ní alákàfúláì tàbí báwo ṣe pèdè wọn yẹn tó bá ṣe tó bá sọ pé wọ́n fẹ́ ìfú fún ìfú ìfẹ́ wọn fi ń pè. subahana láì subahana láì dàbí ìsìnkú ẹ̀yìn rẹ jẹ́ ìgbà tí mùsùlùmí wọn bá rí tí kìsẹ́nà bá rí àwọn mùsùlùmí tó bá ti gbé orí wọn dá sí lọ sí mọ́ọ̀sì wọn ni orí wọn àwọn onímọ̀bù kí tìyẹ kí ni tìyẹ ló gbé sẹ́ra ẹ̀. tí àwọn kìrìsìtẹ́nì àwọn mùsùlùmí tó bá ti rí àwọn awo tó bá ti lọ wọn ní àwọn olórí búburú ṣe kí ni wọn ti rọrán. wáyé talasẹsì tẹmílẹtì tábà yí ara wọn kò dáadáa talasì ara wa a ò sọ Ọlọ́run. èmi yóò sí rèé èmi yóò sí rèé èmi yóò sí rèé. ṣírò lé a wẹ́ni yóò ṣírò lé wọ́n yóò ṣírò lé yóò yóò ṣírò ẹ má jẹ́ ká pa ó tara wa bàbá àti àwa la jọ. bèbè lọ́nà wo. lọ́nà wo ọlọ́run mú obìnrin àtọkùnrin ó fi wọ́n síbo ṣe kí ni ṣùgbọ́n tààrí yẹn gbọ́dọ̀ ṣe kí ni. nǹkan tó kó bá mi sọ fún yín yìí o ìṣòro yìí bá gàrí. padà sínú ìwé first Corinthians thirteen mo fẹ́ sọ ìṣòro tó bá wáyé fún yín ìṣòro wa mo fẹ́ sọ fún gbogbo yín. first Corinthians verse two. mi lè sọ àsọtẹ́lẹ̀ láti rà. tó bá jẹ́ pé èmi lọ́pọlọ jù láyé. tí mo ní ìmọ̀. tí mo sì ní gbogbo ìgbàgbọ́. tó jẹ́ pé èmi nígbàgbọ́ jù. tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá ní ipò. tí mo lè ṣí àwọn òkè ní ìdí. bẹ́ẹ̀ni kò sì ní ìfẹ́. bẹ́ẹ̀ni ò bá ní ìfẹ́. jókòó. yọ̀ọ́ àtàwọn ẹ̀ta nìyí. ẹ sọ ẹ ẹ di fẹ́ yẹn mú o. gbogbo èso ìpàdéjọ ti máa ṣe kí ni. àyàn ò rọrùn kí ni. wá wá from nowhere ẹ ti ẹ ò mà rí. ẹ máa kú sẹ́yìn ní ẹ̀yà yìí. a gbọ́ wípé lọ́sàn pé gbogbo ibi tà ní inú àgbà wọn náà gbọ́dọ̀ bí ṣé lóòótọ́ ni obìnrin máa bẹ̀rẹ̀ síta. ọlọ́run máa sọ wípé lájẹ gbogbo rẹ̀ tààrin yẹn nìkan ó lọ́wọ́ bọ́ àwọn ọmọ ọkọ̀ tó gbé síbẹ̀. ènìyàn wá sọ fún ẹ. máa dá ọlọ́run lóhùn ó mọ̀ wípé tọ́jú ẹ bá ti jẹ́ ọjọ́ ojú ìmọ̀lẹ́gbẹ́ ni. ẹ̀yin fúnra yẹn máa dàbí ta ni. ọlọ́run ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ ló bá jẹ́ pé àmọ́ ká ní pé Éfà nífẹ̀ẹ́ Ọlọ́run ṣé máa gbọ́rọ̀ sí èṣù lẹ́nu kí ni ìfẹ́ wo ni ìfẹ́ wo ni ìfẹ́ wo ni Éfà ní tó fi jẹ èso. Hmm? ìfẹ́ ìjọ ara ẹ̀kọ́ ẹ̀kọ́ yìí ìjọ ọmọ ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ kó ló lè pé Éfà jẹ èso yìí ta ló lè lọ bá mi kàwé yẹn. Genesis ti wọ́n ká.

哎哈！哎，是的，别别别！哎，给你。 ìfẹ́ ta ni èèfà ni tó fi jẹ èso ìfẹ́ ọlọ́run ta fi jẹ èso kí ló sọ ah o lè pé mi wọ́n yìí ọlọ́run mo lè pé mọ́tò mọ́tò kí ni wọ́n fa máa gbé kiri ah ìfẹ́ mi ìfẹ́ ti ara ìfẹ́ ti ara wà ní àwọn ìfẹ́ ọlọ́run torí kó gbọ́ pé tóun bá ti dé ọ̀fẹ́ dàbí ta ni ọ̀fẹ́ dàbí ọlọ́run nǹkan tó fi ń rè wá lọ lẹ́nu nìyẹn wọ́n jẹ́ ìlú ọmọ ìlọ́wọ́ má ṣe mùsùlùmí má jẹ́ kìrìsìtẹ́nì tó bá jẹ́ ní ọmọ ìjọ wa ọlọ́mọ sígínì agbádùra wàá kọ́lé wàá ra mọ́tò bọ́n ṣe ń dùbò wa nìyẹn. They are pastors of religion, not the pastors of God. Eh?

pẹ̀lú gbogbo èrò inú rẹ kò fi fẹ́ olúwa lọ́rùn rẹ o kàn sí lásán ni o kì í torí gbàgbọ́ ìbáàjẹ́ aláwọ̀ rẹ ìbáàjẹ́ mùsùlùmí ni ẹ ìbáàjẹ́ kìrìsìtẹ́nì ni ẹ tí o bá ti nífẹ̀ẹ́ ọlọ́run rẹ ju owó tó fẹ́ nìyẹn lọ o kì í ṣe ènìyàn lọ́rùn yóò ẹ̀ gómìnà kùnà jù. hallelujah tọ́ba bèrè lóṣèlú pé kí ló fà á ti jẹ́ fàmíjẹ́ èso ìmọ̀tara ẹni nìkan ó fẹ́ di ọlọ́run ìwọ náà bó ṣe ń lé mọ́tò lónìí bó ṣe ń lé ilé bó ṣe ń lé mansion wàá pa ayé ara ajé dàbí ní ìgbà tó wá jẹ so sáré. pé kí ni. kó máa kí ni. ló fàtà wọn sọ pé kúnlẹ̀ tó wá sọ pé olórí yọ ni wọ́n wọ́n lè sọ fún mi wọ́n lè wá sí fún mi pé kìnìún bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n lè ń gbàdúrà ní ṣọ́ọ̀ṣì olórí yọ àwọn ọmọ ìjọ kúnlẹ̀ ṣé èèyàn ọlọ́run ni ènìyàn ara ó jọ dáàdì ẹ̀ èṣù ìyẹn ló fẹ́ máa wá sí fún wọn tó máa gbọ́ àwọn àfáà àwọn ti sọ ẹ̀rọ di ọlọ́run àwọn wòlíì wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ àwọn olúwawo wọ́n ti sọ̀rọ̀ lọ́rùn. kàwé. láti máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo. láti máa rìn ní dúró láti ní ọ̀nà rẹ̀ kíni. wọ́n ní ọ̀nà rẹ̀ kan lóko kí ló wá dé tẹ́ fi ń pa àwọn òfin kan mọ́ tẹ́ fi yìí sílẹ̀. sèmi mo lè wo òbí fáwọn síbi ìyẹn yìí èmi wọ ìgbà tí mo délé mo á pọ̀ farabalẹ̀ ká mo ń wá ibi tí ọ̀hún mi láti sọ fún wa wípé ká gbé ẹbọ lọ sórí ìta mẹ́ta kò sí. ìyẹn tó sọ̀kùnkù níbẹ̀ tí ò yí àwọn babaláwo ìsí tí wọ́n fi ń sẹ̀sì olóòórùn òun ni wípé tí wọ́n bá sọ fún wa wípé kó lọ fi àkùkọ rúbọ wọ́n sọ fún wa pé kó máa ṣoore fún gbogbo ènìyàn torí pé tí àkùkọ bá jí làárọ̀ á sọ fún onílé á sọ fún àlejò pé ilẹ̀ ti kí ni ilẹ̀ ti mọ́ wọn ní kó lọ mú àkùkọ kó fi ṣe pé kó wá pèsè ọjọ́ ìta mẹ́ta kó lọ jẹrà tí wọ́n bá fún wa wípé kó lọ fi òkú kọ kó lọ fi irú bọ ìwọ́n sọ fún wa wípé kó farabalẹ̀ tó bá farabalẹ̀ àṣebi tó wà nílẹ̀ wọn ṣe kí ni wàá mọ̀ torí pé tí òkú kọ bá kọjá wà kó ohun ẹ̀. wọn ní gbogbo òkú kọ òkú kọ òkè wẹ́wẹ́ gbogbo ẹ̀ lọ sórí ìtàn mẹ́ta kó máa jẹrà síbẹ̀ kò sí ẹ̀sìn tó má tó ẹ̀sìn òun mi là láyé yìí farabalẹ̀ ká àwọn wọ́n lọ sọ́ọ́ díẹ̀ sí olóòórùn. tí wọ́n bá ní kó lọ já ewé ifá wọ́n sọ ewé pé kó lọ ra odù yẹn. báwo lọ kó lè ṣe kíni kó lè yí ẹ lẹ́yìn kẹsàn-án náà máa fá orí ẹ tó máa tẹ ẹ̀jọ̀ ògbè sílẹ̀ kí ẹ̀jọ̀ ògbè kó lè ra wọ inú orí ẹ lọ yẹn ló máa da orí ẹ rú pérégedé ẹ̀ ń sí balẹ̀ ka Kùránì fẹ́ balẹ̀ ka bíbélì mo rí i pé inú bíbélì inú ìfànà ti ọkùnrin àti bíbélì. síbẹ̀ ló ti tóbi tó lọ́jọ́ yẹn ilé tí mo gbọ́ ajọ́ yẹn kékeré ìgbà tí wà tó lọ. nǹkan tí àwọn ọmọ ìdúró wọ̀ ká sọnù nìyẹn ta ló ń ṣe èsì àtọ̀wúnrin wa ta ló wá ta ló wá wa àwọn yòó alẹ́bẹ̀ kò rán wa àwọn lárúbáwá ṣùgbọ́n ẹ̀sìn títí wa ní kíláàsì asọ́ àwa lọ sí ẹ̀sìn tó bá dé ilé àwọn yèyé ọ̀sán mo ní àwọn àlè mo ní àlè yèyé ọ̀sán kan sẹ́yìn pẹ̀lú mo lọ kí ìgbà wọlé ẹ̀ka ẹ̀sìn tó tó lé nǹkan ni kí ló bá ebi ifá tó lọ bọ̀ ń gbé sílé sí ló ń rọtí sí níbẹ̀ tó ń rọtí sí ó gbé ìkànsẹ́yìn kò lé ẹ̀ ó ń pa ẹ̀jẹ̀ sí ó ń pa ẹ̀jẹ̀ ó ẹ̀sìn náà jẹ́ kí ni ẹ̀sìn ìdọ̀tí olófà àwọn òyìnbó lẹ́dẹ̀ kírètì kìíní ẹ̀. mo fẹ́ pèrè kọ́sọ̀kan lọ́wọ́ yín jẹ́kẹ́ ìjà yín sí kẹ́lẹ́ mọ́ pé àwọn òyìnbó ti fa ayé wa jẹ́ mo fẹ́ pèrè kọ́sọ̀kan. ní ìgbà tí Jésù tí ọtí tán níbi tó ti ń ṣe ìgbéyàwó kí ni Jésù sọ fún ìyá. kí orí òbí bíi àwọn tó yẹ kó máa dá àwọn ọkọ ìṣọ̀kan fún ní ten house. gbóhùn sókè wọ́n wò yín gbọ́ àgbáyé. ìgbà tí ìyá rẹ̀ sọ pé ọmọ ọtí wá ní títán ó sọ fún ìyá rẹ̀ pé kí ló ń ṣe ní tirẹ̀ wákàtí mi ò tí tó mẹ́ta ló wà. mọ́ bọ̀ àkórí ọ̀rọ̀ tí wọ́n múlẹ̀ kan yẹn ìwé òwe rèé lò àkọ́rọ̀ tí násìrì múlẹ̀ kan ìwé òwe rèé lò ìwé twenty yàrá yóò sọ fún ìyá rẹ nígbà tẹ kọ́ pàtó dọ̀ yìí ní ibi ní ibi ọdún yìí ti tàn yìí kí ní sọ fún ìyá. ẹni ìwé ti rẹ wà lábìrin yìí àkọ́kọ́ yìí lókè ni ó yà di pọ́ǹtì yẹn mú o kí ni òwe sọ òwe kí ni bẹ́sí kí ni òwe tó ti bẹ́sí sáré lápá òwe wà bẹ́ẹ̀ òwe twenty yìí bẹ́sí.

ṣé mo pa lé kí ni òwe wá sọ. ẹnikẹ́ni tí ó bá tí ó bá bú bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ ìdílé rẹ̀ ni a wà nínú ok ọ̀rọ̀ méjèèjì inú bí náà wà inú bí iná yàrá tẹ̀lé tí a fẹ́ sọ fún wa pé Jésù kọ́ wa pé wọn lòdì sí ìyàwó ni ìlú wa ní táwọn òyìnbó fi kọ́ bẹ́ẹ̀ síbẹ̀ o ò lè ní láyé lòdì fa bẹ́ẹ̀. àwọn pẹ́ẹ́sì tí mo lọ́ kà nìyẹn tí wọ́n fi mọ̀ yẹn pé àwọn ìpàdé wa jẹ́ ìṣòro kan bíbélì nígbà tó ń bọ̀ nǹkan tó wọ́n rí wípé ó lè dá ìjà sáàárín àwọn àti mùsùlùmí wọ́n sọ kí ni wọ́n kọ́ sí nínú kò rán kọ́kọ́ sílẹ̀ wípé ìsá Jésù nínú àlùkò sọ pé ẹni ìkẹ́ àti ẹni ìkẹ́ ni ìyá o. bóyá àlàyé mi ò yí. ṣé àyè mi yé mi. ẹni kọ́ bóyá ẹni wọ̀nyá ẹni ìkẹ́ ó lè sọ fún ìyàtọ̀ nínú bíbélì wípé kí ni ìṣẹ́ tẹ̀mí tirẹ̀ sọ́dọ̀ tìyá nísìnyí. ìyẹn tún kéré o nígbà tí yẹ́sù tí àwọn èèyàn pàṣẹ níbi tó ń wàásù wípé ìyá rẹ àti bàbá ẹ bèrè lọ́dọ̀ kí ni yẹ́sù sọ. lọ sílẹ̀ o mọ̀ kọ́ yẹ́sù sọ o kọ́ o kọ́ kúrọ́ jọ. ó ní ta ni ìyá mi ta ni bàbá mi ó ní àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ mi náà ní kí ni ní bàbá gbogbo ẹ̀ táwọn kà yìí ẹ wá play. ẹ mẹtẹ play àwọn ìbílẹ̀ play ẹ play àwọn ìbò àwa Yorùbá yìí ṣèbí ìgbà tí àwọn òyìnbó tí wọ́n jókòó tí wọ́n rí ojú yìí fá gbé wá tó wá kọ́ àwọn alẹ́ tó rí gbé wọ́n wá wòye pé ọpọlọ gbogbo làwọn lè lò tí wọ́n máa wá sí fún àwọn ará bíi wọ́n máa gba agbára lọ́wọ́ àgbègbè tó wà ní ọwọ́ wọn wọ́n lọ kọ́ bíbélì wọ́n ní ọlọ́run ṣe kí ni wọ́n ti sẹ́yìn sọ́dọ̀ ọ̀run ní wọn lóòótọ́ níbi wọn ti kọ́ bíbélì jáde inú òbí olùkọ́ ìpínlẹ̀ wa ìwé títí ẹ̀ ní ìkótó tàwọn ìlú ẹ̀ ní ìbára bẹ́ẹ̀ nàìjíríà ìwà àgbà sódì ẹ̀ ṣàkíyèsí ojú pé wá sí nàìjíríà ẹ̀ lè mí ìròyìn ẹ̀ máa kù tó bá yẹ. ó bọ́ bọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kò bí i. ìgbà tí àwọn ọmọ sọ wọn wọn kọ́ ìyàwó tí wọ́n lọ́ọ́ rí ìṣẹ́ná máa nà dé dìbà yìí. ọ̀làjú lónìí òyìnbó ò jẹ́ fi kọ́ṣọ ẹ̀ sílẹ̀ láyé kọ́ṣọ àwọn òyìnbó ni pé kó rìn ẹ̀kọ́ sókè ni. àbí ìyẹn ni àwọn ọmọ nàìjíríà lọ pé òyìnbó tọ́ba ti wá débi bàbá gbogbo bùrọ̀ bàbá ọ̀nà bá sọ̀rọ̀ bùrọ̀ bùrọ̀ bùrọ̀ àwọn. ọmọ bá bí ìyá ẹ̀ ní kókó ìwé ní bùrọ̀ mọ̀ bro wọ́n jáde ló pass? bro bro ẹ̀yin ni mò ń bá wí tó bá dẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí pé arábìnrin tó lọ́ọ́ sọ pé ó láti pẹ́ lamẹ́ríkà ìpínyà àti olùsọ̀rọ̀ ní ìpínlẹ̀ abẹ́rẹ́ sí. wọ́n fi ọwọ́ sí júwèé bàbá rẹ̀ wà lè ní ọmọ rẹ̀ òun náà ló fà á tí wọ́n fi kòrán àti bíbélì gbà ayé. ní òde fátà lánàá lórí program ó ní tí o bá ń lọ tó bá wa mọ́tò lọ tàbí o wà lórí ẹṣin ó ní tó bá rí àgbàlagbà ó ní kó pa ó ní kó bá ìlú ọ̀bá rẹ̀ kó kí. ṣé o bí báyẹn ó sọ pé kó o ṣe ìbàjẹ́ bóyá bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ló sọ. from example tí bá ń gbé mọ́tò bọ̀ tí bá rí àgbàgbà ẹrú bàbá jẹ́gẹ́dẹ́ yìí wọ́n ní the back the bọ́ọ̀lẹ̀ àbá ṣùgbọ́n kí ni màá fi kí bàbá. Oh God. Nǹkan tí a sọ̀rọ̀ yẹn kan burúkú ni ọlọ́wọ́ lọ kó wọn olúwo nínú olúwo ọ̀fìwò ọba olúwo ọba ya dìde rìn díẹ̀ kò mọ̀ sọ kò máa bla ṣùgbọ́n ọ̀rẹ́ ọ̀kan yẹ ọ̀kan tó sọ ni mo rẹ̀ sí ẹ̀mí ọlọ́run ló kó wọ̀ nínú. ó ní ẹ̀yàn ọba Yorùbá ó ní ẹ gbọ́ ó ní tẹ́ bá kọ̀tínù láti máa bọ òòṣà ó ní àwọn ọmọ sábà máa olórí yìí lọ. the word Ògún Ọya Igbá àwo is like Elijah Eliza mọ́ọ̀sì kéde yìí sì kí wọ́n lọ gbé èrè mọ́ọ̀sì kápẹ́sáyìn ẹ̀yìn kùlé kí wọ́n bá pa àkùkọ kí n da ìlú lórí kí wọ́n sọ wípé olúwa ni mọ́ọ̀sì o mo fẹ́ jáde o sọ mi lọ láì sí ewu èrè. kéde yìí sì kí lọ mú ọ̀kadà ọ̀kadà tí mo ti lò lò lò tí mo gbé bá bí tí mo gbé bá pẹ̀.

kígbe sùpọ̀kan wọn jìnnà sí. ọkọ̀ ó ṣe ìgbàgbọ́ pọ̀ sí òwe. ẹ ṣera yín. màá sápá mi púpọ̀ tó yìí ti gbàgbọ́ mi. wàá ṣe kí ni wàá ṣe kí ni. màá sápá mi púpọ̀ tó yìí ti gbàgbọ́ mi. wọ́n máa sapá púpọ̀ láti kí wọ́n lè sọ pé wọ́n ṣe wọ́n tí ó wá sí pàdé akọni lánàá ó sapá o ó sapá bí wọ́n ṣe rí bàtọ́ kọrin yẹn ìbàtọ́ kọrin yẹn ló bí mi ẹ̀sẹ̀ wá pè ní gbòòrò yẹn ẹ̀sìn láyé ṣe òfin ṣẹ̀sìn ní àwọn ṣẹ̀sìn ìbàtọ́ kọ́kọ́ kọrin yẹn tó kọ́kọ́ kọrin yẹn ló bí

Philip ló pín búrẹ́dì fún mi wo fẹ́ o bíbélì tó òyìnbó wá pín fún bàbá alábàbà mi tó fi gba obìnrin fa lọ tẹ́tí wá omi di ẹrú lẹ́yìn wò fẹ́ gba búrẹ́dì wò fẹ́ mi rìn mọ́ra wà á gba owó dá wà lọ́wọ́ mi aṣọ búrẹ́dì lọ́kọ̀ wà irọ́ ni. ẹ gbọ́dọ̀ bíbélì sọ ni ilẹ̀ jáde lọ́wọ́ kí ilẹ̀ jáde lọ́wọ́ ilẹ̀ jáde lọ́wọ́ kí ilẹ̀ jáde lọ́wọ́ ọlọ́run bẹ lọ́rùn ènìyàn bẹ láyé ọlọ́run bẹ lọ́rùn ènìyàn bẹ láyé. ìlàjà ló wà wọ kí ìlàjà ló wà wọ ìlàjà ló wà wọ. ó bá àwọn oníyẹ́sì pè mí ó ní ìfẹ́fẹ́ ìfẹ́fẹ́ ìfẹ́fẹ́ lẹ́yìn jáde lọ́wọ́ níbo lọ kí ló ṣẹlẹ̀ kó ní ṣe jésù sọ̀rọ̀ mi ló sọ bẹ́ẹ̀ tutu la kí ló ṣẹlẹ̀ wọlé kọrọ náà jáde pé kí lè jẹ lọ wò. ìgbà tó jẹ́ pé ẹjọ́ lè máa wá wíkùrà nínú ilé ó gbọ́ ọ̀pọ̀ tí Samuel sọ ni kí ló wí. ìbùkún ní bá ọkùnrin náà tí kò tó kò tó kò tó kò tó kò tó kò tó kò àwọn ẹlẹ́sìn. bí ìrora wà ní kíni ó sì àṣàrò nínú rẹ̀ ní sàn gbogbo gbogbo bá ṣe ní ìwọ̀n ṣẹ́gi ni àwọn èèyàn burúkú ṣẹ́gi ni wọ́n máa dà bí èèyàn gbogbo tá ṣẹ́gi ni. nínú ìwé Deuteronomy twenty eight kìlọ̀ awí bí wọ́n bá ṣẹ́gi ni. bá kàrọ̀ náà wàá farabalẹ̀ wàá jẹ́ kó yí ẹ ó yà lọ sí fọ́ọ̀dù ẹ̀sìn ká máa lọ sílé mo kò já yín sí bó ṣe ń lọ yes ó yà fọ́ọ̀dù ẹ̀sìn mọ́ ń lọ nìyẹn first lesson àwọn point kan wà ní first lesson tó mú yẹn tó tó sáàkì mi tó fẹ́ sọ̀rọ̀ lórí àti lọ́lé. ẹ̀rí kan jọ àbí. ẹ̀mí wọ́n tẹ̀sán pé kí wọ́n sì tán. wọ́n ìdílé kó ní sọ̀tì wọn ní owó pé wọlé ṣùgbọ́n ló pè. inú lè bí ní kí sọ́kò òkè ò lọ́lé. sọ́kò òkè ò ọ̀rọ̀ ẹ̀yin yóò fi gbàlà kí ni wọn lọ́rùn yín bèrè lọ́wọ́ yín. bí kí ni ká máa ṣe wọ́n ní kó máa sọ wípé mùsùlùmí ò kí tẹ̀sí wọ́n ní kó máa sọ pé àwọn aláìsàn yìí yà. kí ni kò ṣe. ẹni tí wọ́n ẹni tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ fi èmi sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n fi èmi sílẹ̀ pẹ̀lú ìwà tèmi kì í sọ olùfẹ́sì ẹ fi mi sẹ pẹ̀lú ìwà sọ wá dájọ́ ní sọ́ọ̀sì sọ́ọ̀sì wá wọ ẹgbẹ́ tí ìwà òdà ní sọ́ọ̀sì táwọn ọkọ sẹ́yìn bẹ̀rù ọlọ́run rẹ fèmí lẹ̀ ká. wàá má rìn ní ọ̀rẹ́ tó tó. wàá má rìn ní ọ̀rẹ́ tani nípa ló máa ti wá ní ọ̀rẹ́ yẹn. inú mi ni àwọn àtàkùn inú mi àwọn àtàkùn inú òbí fa inú mi bẹ́ẹ̀ ni kí ni. káàpù ló wà nínú bíbí. wàá má sọ inú òbí fa ló máa ti gbọ́ sí. mo máa tó bá wà níbi iṣẹ́ kí ló máa tó bá rìn lọ́rù tó bá dé òkú lọ́rù máa bẹ́ẹ̀ ló fi rọ̀ lọ́wọ́ ní nǹkan tó wà lọ́kọ̀ọ́ yà wúlò wípé ṣé wọ́n máa pẹja lé ní báyìí. ṣé wọ́n lọ sọ́sà ẹnì kọ́kọ́ máa wá ìjọ náà yìí nínú ìdúró kọ̀ọ̀kan máa ṣe kí ni kàwé. àti pẹ̀lú ọkọ rẹ gbogbo. èèyàn mẹ́rin ló tẹ̀lé sí ilé báyìí. wọ́n lọ pé kì í sọkàn ọkàn wa gbogbo. Cadê? láti máa pa òfin olúwa mọ́. àti ìlànà rẹ̀. àti ìlànà rẹ̀. mo fẹ́ wọ ní àṣẹ ní òní. ṣùgbọ́n àwa ò ráyè. kí ni ọlọ́dún kò máa ṣe kó pa àti kí ni ìlànà rẹ̀ òfin kí ni òfin. ìjọba àìsàn sọ pé fẹ́ fún ẹ ní one million lóṣù. wọ́n wá sọ fún mi pé ẹni yìí ó ń sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n fún president pípé kó lọ fi wá kí ló ṣe kí lè wọ́n fún wọn bá owó sùn. ṣé wàá kọ́ sí tuntun wa náà wọ́n ti mọ̀ fi sẹ́nu lọ́wọ́ ẹ̀. wọ́n àgbo bẹ́ẹ̀ ṣé ẹ̀yin navy ẹ̀yin sójà ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ọ̀rùn wọ̀. onísàmì wà á kó tí ó kó jókòó. hallelujah. ìdílé o bàbá mo bàtẹ ìyàwó ọlọ́pàá kan lọ́jọ́ kan bàbá ìlówó ẹgbẹ́ kí ló ń tẹ àwọn ọkọ yìí fi ṣe ṣékéṣé ó ní wọn fẹ́ lùsì jọ́ọ̀bù wọn ẹlòmíì àbọ̀ òpè kì í ṣẹjọ́ ẹlòmíì tí ọ̀gá ẹ̀ bá rán ní sẹ́yìn pé kó máa rẹ̀ sọ́kọ̀dì àmọ̀ pé kó tó fẹ́ lọ sí pé kí ni. ṣùgbọ́n arántí kan méjì nọ́mbà one ó máa rántí pension ṣé àwọn onígbà tó bá ti àgbà tó bá ti rìtáì ó máa ń lé òkú tó wọn owó ẹ̀ máa pọ̀ gan one number two àwọ̀ pé tọ̀wọ̀ bá lọ sí báwo ni fẹsẹ̀ kíni kí ló bá tó fi ṣe bẹ́ẹ̀ yóò dé aláì kò bá ọlọ́run gbọ́ tó bá gba ọlọ́run gbọ́ nígbà tí ayé bá sọ kó tá ọlọ́run àti kíni tó bá ẹsẹ̀ wọ́n tó jẹ ọlọ́run wọn náà pèsè gidi wọn ìgbàgbọ́ ìlàwọ̀ òní ìjọba ìjọba mi sọ̀rọ̀ ẹ má yẹ sàníyàn nípa àkọ́tẹ́ oúnjẹ tàbí ìkọ́tẹ́ òmu ó ní kí bàbá yín tó bá lè ṣe òdòdó olílì lọ́sọ̀ọ́ mẹ́rin mi lórí ẹ̀bí níye lórí ju òdòdó lọ. ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn òkè ni àwọn abíwì pé ẹ̀ka máa sọ wípé màá sáàkì ẹ̀ dábàá ti sáàkì ẹ̀ ó bìlíìfù wípé ayé ti segin ni ayé ti bàjẹ́ ni kò gbọdọ̀ níbẹ̀. problem gbogbo àwa Nàìjíríà ni àwọn tó ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn pásítọ̀ ńláńlá yẹn wọ́n mọ̀ ẹgbẹ́ kó táwọn sọ̀rọ̀ ṣèkòṣe kéde. àwọn pásítọ̀ kan ṣe àwọn kọ́kọ̀sì kan jọ kọ́kọ̀sì ẹ̀kọ́ LITV LITV sẹ́yìn every month ọmọ mi nídìí ọmọ ẹ̀ kókó kan ó náà tó máa mọ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn. ṣùgbọ́n ìwọ tó bá tábàtì lè dì kan wá mílíọ̀n wá mílíọ̀n wá mílíọ̀n wá mílíọ̀n wá mílíọ̀n wá mílíọ̀n ábẹ́lì àwọn àfihàn ẹ̀kọ́ olè gbàgbé ọ̀rọ̀ tí màmí máa ń sọ ẹ̀yọ̀ kan rí mú lọ́rọ̀ ẹ̀ nìyẹn àlọ́ àgbẹ̀ kan ó ní àjọkí lóògùn ìtàjẹ́ wọ́n wá gbé kinní kan wọ́n wá ṣe síta báyìí wọ́n ti mẹ́rin ògùn kan sí kò kíkẹ́lẹ́ ògùn náà wọ́ọ̀lù wọ́n á gbé kinní wọ́n á gbé kinní ẹ̀ sí ilẹ̀ ẹnu wọ́n á ní kò mú wọ́n á gbé ìmọ̀ bó bá ti sọ́wọ́ abẹ́rẹ́ sí kinní abẹ́rẹ́ sí kọ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n àdìgbò kan ìdí nìyẹn ó máa ṣe o wọn ní wọn fẹ́ padà sí sẹ́sì ìfá kékeré lẹ́pẹ́ ni kẹtù rí mi kẹtù mọ̀ ẹ máa ti rí ẹ máa ti ẹ máa ti rí ẹ máa ti rí kíní táwọn àwọn ọmọ yìí tí máa ti gbé ọ̀rùn sí ẹ̀rọ apá ni. hallelujah ta ṣe tí máa wọ tí máa wọ wa ìṣẹ̀wá báyìí tí máa wọ wa ìṣẹ̀wá báyìí máa tẹ̀gbẹ́ wọlé ni máa tẹ̀gbẹ́ wọlé ni tó bá sọ pé pásítọ̀ ta ló fẹ́ kú máa ti bá tó kọ́ màsí ìjọ àwọn olúwo ta ló fẹ́ kú ló fẹ́ máa kọ́. torí ìdí ni wípé ìdí máa gbọ́ máa wòran o. sọlọ́ọ̀nà sí kéèyàn gbé ọmọ lọ sí ṣọ́ọ̀ṣì sí ẹ̀rí àwọn ìjàlá sára wọn máa jìyà ìdí tó máa fi jìyà rẹ̀ wọ́n máa ń nìkan sẹ́wọ̀n pé bá ṣe sọ́ọ̀ṣì sẹ́wọ̀n fún àtọmọdé àtàgbà ló wà bíi bí ṣe náà máa lọ kó àwọn ọmọ kékeré sọ́dọ̀ sọ́tọ̀ wọn ni wọ́n ṣe sọ́dọ̀ òru sọ́dọ̀ ẹ̀dùn náà mú ọmọ yẹn lọ ọmọ tó ń gbé lọ lákùúrọ̀ yìí pásítọ̀ wọn tó ti wà lẹ́wọ̀n báyìí ó dẹ̀ dì náà dàárọ̀ yìí pé kì í ṣe òun ló ti fi kó òun mọ̀ nípa rẹ̀. ẹ jọ tí èèyàn bá bí ọmọ lọ ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ ló ń bá kí wọ́n ní ìyàtọ̀ ṣọ́ọ̀ṣì àti ilé awo ṣé ilé awo ṣe òfin tàbí ilé ṣọ́ọ̀ṣì lọ́ba ìgbàdá bá gbé ọmọ lọ ṣọ́ọ̀ṣì tí a tó lẹ̀ Paris tí ìyá lọ́wọ́ sọ pé ọmọ mi dà o wàá fi olùkọ́ wọ́n ní àwọn mi dàwọ́ ó sẹ́ ẹ̀ mẹ́mẹ́nu. ẹ bẹ̀rẹ̀ fi òdórí ẹ̀. Ah, ó mà ṣe o ó yá wá sí òní kó wá jókòó pé ilé ilé ọlọ́run àbí ìrọ́pẹ́ ilé ọlọ́run wọ́n wá bí ọmọ wọn bí àárọ̀ yìí wọn wọn ọmọ dáwọn ẹ̀rù wọ̀ sí. kí ni wọ́n fi ṣe àwọn ẹ̀tún kéré o ní ọ̀nà ìbò wọ́n ní sẹ́dọ̀ kó àwọn káfíńtà àwọn bíkìlà tí wọ́n kó wọn lọ láti èkó níbí. wọ́n ti wá ní àwọn bíkìlà lè sí ọ̀hún. wọ́n wá sọ fún wọn wípé iṣẹ́ ìdè àwọn máa fún yín títún tí àwọn ti wá calculate ẹ̀ wípé tó wá fún sẹ́wọ̀n ìgbàlódé yẹn. owó ni ìmọ̀ kó wọn dáhùn wọ́n ti gba foundation wọ́n wá tó gbogbo wọn wọ́n tó sí ẹsẹ̀ foundation. wọ́n sọ fún àwọn ọ̀rọ̀ pé wọ́n láì máa rọ́pò kéré lé olórí. bá a di ọjọ́ sunday. wọ́n dáná ó hàn dán fún mi ó àìkáńká mi wọ́n dáná ó dán fún mi yé àìkáńká mi tọ́ wọ́n dáná ó dán I cannot tell you, it's only a want to be with love. So I'm will shout hallelujah, I'm will shout hallelujah, I'm will shout hallelujah. My will. Somebody shout hallelujah. Good I've done it. From last month, how can you see the G? that I had. I prayed for one person in Canada. Send you for me. Somebody say hallelujah. Hallelujah, pastor. Orí burúkú lẹ́bi ṣe lé ọmọ agbé ń sọ owó o. Ẹ̀sìn ẹ̀yìn ò ẹ̀yìn ò lè máa dúró àbí. Ọmọ ṣe o. So ó ní ìkàlọ́ ló lè sọ̀rọ̀ fún. Ẹ̀yìn ọlọ́wọ́ sọ̀rọ̀ ni. Tó bá tó wá sí ẹ̀sìn lọ, tó bá tó wá sí ẹ̀sìn lọ títí títí. Adúlọ́ báyìí ẹ̀rí ọkàn ẹ̀ ṣe alẹ́bi pé gbogbo gbogbo tó ń lára ọ̀dọ́ mọ̀ kó rè yàn máa ń rẹ̀. Atukọ̀ oh, What happened is that eh, àwọn ṣọ́ọ̀ṣì gbọ́dọ̀ ní ẹ̀ka àti gẹ́gẹ́ ilẹ̀ kan sí Canada kò sí báyìí ẹ̀kọ́ tó máa fi parí wájú. Lẹ́yìn tí a bá ti kọ́ ilẹ̀ ti Canada yẹn tán a máa ti gẹ́gẹ́ kan sí America àwọn pásítọ̀ tí a bá tẹ̀sí nínú yín tí a bá rí wípé ọmọ gidi ni la máa fi lọ sílẹ̀ àwọn ọmọ gidi yẹn ní kámpọ̀sì wọn. ti orí ẹ̀ pé tẹ́lẹ̀ ṣe kí ni. yóò tẹ̀lé kó sí ìwọ ń lọ ṣọ́ọ̀bù dé ṣọ́ọ̀bù gbẹ́sẹ̀ wọ ṣọ́ọ̀bù àyè gbọ́n orí bẹ̀rẹ̀ sí fún ọ kí ló sọ fún sí. pè mí láti London ó lè òkè lọ́mọ́ ṣùgbọ́n ó ti dẹ̀ bá ti mọ́ ń tálẹ̀ ó ní gbogbo wákàtí ìrun kí onílé-ewu ló ti kí. ó ní ilé ìrọ̀lẹ́ ló ti fi káàsì kò sí àwọn ọlọ́run tó pàṣẹ bẹ́ẹ̀ ilé ọlọ́run. léèyàn kúlé tó bá wà níbẹ̀ tí o bá tilẹ̀ kọ́kọ́ máa ṣe kéde ṣùgbọ́n wọ́n sáré pa ẹ̀dá sọ wọ́n gé orí ẹ̀dá. bí ayé bí ayé bí ayé kan bí lọ sí àjò tó bá rí tù sí ọwọ́ ìṣòro ṣe kéde ẹjọ́ sà wọ́n ní ẹ̀dínwó déètì mo fẹ́ sí wọ́n tù sílẹ̀ kí lẹ́tọ́ mọ́ kí lọ́ sí gé orí ẹ̀dá but people how the fact ìgbà fún mi. ìdí ni bá rí àwọn aláwo tó lè wá kọ́ra sọ fún mi. tó bá rí alábi tó bá rí alábi wà á rí ọ̀wọ́ náà. ẹ gbàgbé ìkọ́jú nílé yẹn sọ fún mi. ó ní ọlọ́run òkè ní búburú sí kí ni ó ní tòkè ẹnikẹ́ni tí a bá dánwò ó ní máa dánwò nípa ìfẹ́ ẹnu ẹ̀ a máa fi tàn lọ lẹ́yìn yẹn ìfẹ́ fi abíkí ni a bí ẹsẹ̀ ẹsẹ̀ á lè ta bí ikú. ojú àlàgbà wa fọwọ́ sọ pé a ah, ṣèpítà ló kó ènìyàn lọ́wọ́ ní ìṣòro yẹn kí irú ìṣẹ̀ṣẹ̀ sáré sọ fẹ́ kàn án. fẹ́ kó tojú bọ̀. báyìí ní ká yẹn sọ kí ló sọ kí ní kò ní ìdíkẹ́ lọ kà ló. Alájọ́ ìlú ọkàn yé mi dá. Ẹ bèbè kí ni ọ̀dọ̀ ní káwá gbà yọ àbí amọ̀nà pàtẹ́lẹ̀ ìyàwó àtọkọ̀ẹ́ náà pàìlẹ̀ kò tiẹ̀ wò lọ́dọ̀ ẹ̀ tó sùn lọ níbo náà dé sí. ìyẹn ní òtún yé mi ẹ gbọ́ so possible wọ́n ti kẹ́ ìyànjú lára kó má kéé yìí. ẹ̀ bá rẹ̀ ló bá ṣe tó yẹ kó tún yé mi wọ́n lè sáré kí ní sèkó tàkà wọ̀ ẹ́ mo sọ fún ọmọ àwọn ọkùnrin lọ́wọ́ obìnrin yìí tí o bá ṣe ìyàwó ẹ tó bá sọ pé wàá tẹ wàá tẹ náà tó bá ṣe ìyàwó tó bá sọ pé wàá ṣe kí ni ẹ bẹ̀rẹ̀ pé kí ni di ọkùnrin kan tí ìyàwó ẹ sọ pé. ìwé ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kékeré wọ́n fọ etí ẹ̀ o wá ìjọba fọ etí ẹ̀ yìí wọ́n ń ṣe pàdé ìpàdé mọ̀lẹ́bí somebody sat and leer àwọn ọ̀rẹ́ ìyàwó wa ti ìyàwó ìyàwó wa sọ pé wà á tẹ́ wọ́n ní tó fẹ́ nà àbí tán ó ní wà á tẹ́ ìgbà tó máa di ọjọ́ yìí obìnrin wa lọ ra àpọ̀ obìnrin rúgàn àpọ̀ àpọ̀ yẹn wá jẹ́ sẹ́ẹ̀tì méjì sẹ́ẹ̀tì méjì orí kan náà nù. nígbà tó wà rà ó gbé kùtà ó gbé ọbẹ̀ sí kan ó gbé mẹsàwọ́ sí kan ó gbé omi mímu sí kan ó fi aṣọ wáyà àti omi sèkéyìn fi bò ó pẹ̀lú tírèdì sẹ́ẹ̀dì kejì sẹ́ẹ̀mù oríṣi kan náà ni àti tírèdì gbogbo oríṣi kan náà ni oríṣi aṣọ kan náà ló fi sèkéyìn fi bò ó. sọ́wọ́n sọ́wọ́n sọ́wọ́n ilé ẹ̀kejì yẹn ó yàgbẹ́ sínú ẹ̀ wọ́n bu ọbẹ̀ ṣékejì wá tọ̀ sínú ẹ̀ ó gbọ́ mi sọ́wọ́ ó gbọ́ mi mo síbẹ̀ ó wá pe ọkọ ẹ̀ lórí fóònù pé ẹ̀ ló ó yá wọ́n máa yẹ ìyá àpẹ́ délé ni máa bọ̀ ìyẹn ní kí ló dé ìyá ọmọ mi pè é rẹ̀ ìyẹn náà wá bẹ̀rẹ̀ sí sábọ̀ wọlé ìyẹn máa délé ah, ọkọ mi òun ti sọ́ọ̀ ti gan o ò dẹ̀ bọ́ sọ́ọ̀ yìí ó bọ̀ o dẹ̀ bọ́ sọ̀rọ̀ yìí o bọ̀ ìyẹn kẹ́tẹ́ wá wọ pọ́n gbogbo ẹ̀ kún síwájú kún sẹ́yìn. ó ní kó túbọ̀ ọ̀dà wíwẹ̀ yìí náà o sì kí ni ó wá kó kí ni ó kún pọ́ìntì nìkan. bí yẹn ṣe sí ọbẹ̀ báyìí ló bá rí ìgbẹ́ ó wá sanwó ìyàwó ẹ̀ pé èmi ni wọ́n fẹ́ gbé ìgbẹ́ fún bó ṣe dìde báyìí kóun abáyìí ìyẹn wá tàbí ẹ̀ pé ọjà wòlíì ló yàwò babalágbájá wòlíì ló yàwò ó sì mọ ìtàlẹ̀ tó bìnrin lọ níta táwọn èèyàn ti kélé wọn lórí nìyẹn. ó ní ọkọ̀ ti yàwò rẹ̀ sẹ́ ní ọkọ̀ ó sọ fún àwọn èèyàn wípé owó yàwò rẹ̀ sẹ́ òkè báwọn bó yàwò rẹ̀ báwọn máa ṣe pé oúnjẹ fún wọn tí wọ́n máa nà mí. àwọn èèyàn pè lọ́wọ́ ọkùnrin ọkùnrin wa sọ fún pé kò gbọ́dọ̀ fóun pé ìgbẹ́ ló pé fóun ó ní ẹ̀yìn ẹ̀yìn ẹ dúró kó lọ pé ó yẹ wá bó ti lọ pé ilé tí ó jẹ wà nínú gangan ó ti gbé hàn àwọn ènìyàn pé kí wà bí wọ́n ní yán kí wà bí wọ́n ní ọbẹ̀ sẹ́yìn bó ti yàwó ìwọ́n lọ́sẹ̀ wọ́n ti lé bàbá alágbájá ní ẹ̀pẹ̀lẹ́ gbà wù yìí ó jìyà àbí kò jìyà ó bà ṣe o ó bí ma ní ó jìyà àbí kò jìyà. àtàwọn wíìkì tó ti ń fẹ́ gbá fún lóúnjẹ yóò ṣe wá lọ síbẹ̀ wípé òun ẹni pé kò fi lè ìwọ pọ́tò tí nà wọ́n fi ẹgbà fún lóúnjẹ orí bí ọ̀sẹ̀ kan ní ọba wèrè láyà wèrè sẹ́kì ṣe wèrè ọkùnrin náà yàwó sẹ́kì ṣe wèrè. ọlọ́run ní sísè wípé ọlọ́run máa ń ná obìnrin tó lọ́ bá fẹ́ ẹ kó máa ṣe kí ni. jẹ́wọ́n lọ òfẹ́ pa mo mọ̀ wípé ẹ lè fẹ́ ra ẹ lọ tó ẹ lọ ra olè fún akẹ́mà kan ẹ tó máa ka bíbélì yìí ẹ bá ka ẹ bá wò síra ẹ mọ̀ ọ̀dọ́ ẹ fún ẹ bá wà kàn yẹn kàwé wòye ẹ mọ̀ etí wọn tayọ kan fifty thousand yes tí o dín wọn náírà hallelujah tó bá ti wá lọ kà á wà á wò wípé náà yìí tó kà yìí nígbà tó bá ka bíbélì ọwọ́ yẹn sí bíbélì bíbélì náà sọ fún mi pé ó ní má ṣe bá èrè ó tún wá sọ fún mi pé. gáàsì ti wèrè lóhùn kó máa sọ pé èwo la fẹ́ gbàgbọ́. ìyá ìlú kò tó bá àyè ìyá sọ́dẹ̀ kó la fẹ́ ṣe kí náà tó mọ bíbélì tó sọ bẹ́ẹ̀ owó orí kèlò owó tó ní six years pẹ̀lú àti lọ lónìí because mo rí pé olùdíkọ̀ mi hmm. àwọn màmá yìí sì lélẹ̀ yìí kó má lọ kéde mi. Hmm. yes. má ṣe dá aṣọ rẹ̀ lóhùn. ìyá ìjọ kí ni ló sọ̀rọ̀. má ṣe dá aṣọ lóhùn. <laughs> gẹ́gẹ́ bí wèrè rẹ̀. gẹ́gẹ́ bí wèrè rẹ̀. kí ìwọ pàápàá àṣàbí rẹ̀ dá aṣiwèrè lóhùn gẹ́gẹ́ bí ìgbèrè rẹ̀ kí òun kí ó má bàa mọ́ ní ojú ara rẹ̀. ìwé ló wá sí. bóyá ọ̀rọ̀ tó yí àwọn èèyàn. wọ́n ti bá wíjọ́ pé kó má dà lóhùn àti wọ́n ti sọ kó dà lóhùn ìwé bá ṣe báyìí. ọmọ mi ọ̀rọ̀ rẹ̀ ọmọ tòkè wá ọ̀rọ̀ máa jẹ́ gbà bí ọ̀rọ̀ rẹ. hallelujah ìbàdàn wa ìbàdàn wa àkíyèsí mi lórí íńtánẹ́ẹ̀tì wí mo ti máa ń bú ènìyàn jù wọ́n mo ní ìtò bá kìnnì. bíbélì sọ wípé má ṣe dá aṣiwèrè lóògùn ọmọ àbáyá wèrè ó ní kó dá lóògùn oníṣàlẹ̀ lè mí mú ìṣàlẹ̀ lè mí faramọ́ dá aṣiwèrè lóògùn ọmọ àbáṣe wọ́n bá gbọ́ lójú ara ẹ̀ sọ àpèjọ ẹ̀ máa ń sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ tó bá fún lẹ́sì alọ́kọ̀ òní kan ni ó mọ̀ sí kíni. ìbéèrè kan ló ń bọ̀ kíni wọ́n dá lóhùn ẹni bá di wèrè. tó bá dá lóhùn wọ́n ní bẹ́ẹ̀ tó sí kíni tó bá kì í ẹ tó bá dá lóhùn wọ́n ní bẹ́ẹ̀ tó bá kì í ẹ yẹn kan. èkejì ìbéèrè sọ fún wa wípé àwọn obìnrin tó bá ti wà ní sọ́sọ́ àti ìdákẹ́ ìdákẹ́jẹ́ ní New Testament ó sọ pé nígbà tí obìnrin tán ní ilẹ̀ Ísírẹ́lì òun dìbò bí ìyá ìwúlẹ̀ gbàgbọ́. tí o bá ń ṣe ìkan nílé ọlọ́run ní ìdòsókè ni tó bá kí ẹ̀. tí o bá wá gbọ́ òun ò lè sọ̀rọ̀ nílé ọlọ́run ní ìdòsókè ni sí ọlọ́run má kọ̀mpútì èèyàn ọwọ́ ènìyàn ti wọ̀. ní àlùkòrán wọ́n ní ọlọ́run bẹ̀rẹ̀ sí yin bùkún fi ìbùkún fún ànábì. ṣé o fẹ́ gbà wà ànábì tó fẹ́ máa fi yin? ó dẹ̀ kọ́ ọ̀rọ̀ yẹ yín wọ́n lọ́dọ̀ ṣe kí ni ó fi òkú fún ànábì nínú bíbélì nínú àlùkùrán nìkan ó sọ níbẹ̀ wípé àwa yóò dáàbò bo àlùkùrán àwa yóò dáàbò tírà tírà àlùkùrán nìyí ní ìgbà tí ìyàwó ànábì fún ayé máa kọ ọ̀rọ̀ nínú hadith ó ní ó ní ewúrẹ́ ó ní ọjọ́ ọjọ́ kan tó ó ní ewúrẹ́ kan wá ó ya pàtàkì àdúrà nìjẹ fọlọ́ disapia so dẹ́bi náà ò ní dábò fún ànìmọ́. ẹ ti rí confusion ṣùgbọ́n ẹ̀wọ̀ ká ọdún ìfẹ́ láti a to z ò ní confusion kan níbẹ̀. definitely there is kò dẹ̀ sí kó láti gbé àwọn tó kọ kí ni wọ́n kọ ní ìmọ̀dí wípé àwọn mùsùlùmí àtàwọn kìlẹ̀ nípa bẹ̀rẹ̀ sí gba ẹ̀sìn yìí níṣẹ́ ni wọ́n bára jà títí títí títí tí a sọ gbogbo di ẹrù òyìnbó mẹ́rin lórí tó ń sọ sí aláráyè torí wọ́n mọ òtítọ́ wọ́n sọ fún mi làwọn ti lọ òyìnbó wọ́n tó bá dé sọ̀sì ọjọ́ Sunday wọ́n ní òlérí ìjọ èèyàn mẹ́ta sí èèyàn mẹ́rin wọ́n ní àwọn èèyàn tó náà wà ń bẹ̀ kó bá lọ sí sọ̀sì yìí wọ́n ní sinimá tó máa fún wọn lówó pé wọ́n á tẹ̀kẹ́ ó ti rí òbí tán. sẹ́yìn ọmọ nàìjíríà à ń gba kan ní òòrùn òòrùn tó bá yẹ pé tó ọ̀la ń kò yẹ kí mùsùlùmí kó jẹ́ ọ̀tá kìrìsìtẹ́nì wọ́n lè jẹ́ ọ̀tá aláwo torí ẹ̀sìn wọn ṣe kéde kò bára jọ tó kìrìsìtẹ́nì àti mùsùlùmí kò yẹ kó lè máa sọ̀rọ̀. òjò tó rọ̀ sí ilé yàtọ̀ dọ̀ omi wọn yàtọ̀ sí ilé tèmi mu yìí lè yẹ kí ní mi sí lára ìyàwó mi ó yàtọ̀ sí ilé tí ìyàwó tiẹ̀ sọ kí ni ẹyọ kan ojú ló ní kí ló kí ló ti tiẹ̀ ilé tí ìwà wa fi wá bàjẹ́ nípa nípa bẹ́ẹ̀ni èdè wọn náà bá sọ bẹ́ẹ̀ èdè kan ìlú adéjọ́ fi sọ pé haúsá wò sí ìlú adéjọ́ sọ pé àwọn fúlàní òkè sí ìpé wọn fi sara ìlú ẹ̀ tó bá yẹ pé èèyàn lọ́ọ̀dún. Ka. Genesis eleven. Ẹ̀yin tẹ́ kó Hausa tẹ́ kó Ghana tẹ́ kó kó tọ́nu. Ẹ̀bọ́ ìsìn ẹ̀yin tẹ́ kó sọ́ọ́ tí wàá ṣàn. Ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ìgbà yìí. Wúmà gbóhùn sọ́ọ́ ìkọ́ni ìgbọ́ ọ̀kọ̀ tẹ́ńtà. Gbóhùn sókè. Bàbá àdàmọ̀ kó fẹ́ ọkì fún ẹ ló. Máa yà ìjà wá sọ̀sì nìyẹn nípa yín. Ẹ gbóhùn sókè gbogbo ayé sì jẹ́ èdè kan. gbogbo ayé sì jẹ́ èdè kan o. mo gbọ́ mo gbọ́. àti ọ̀rọ̀ bá. ọ̀rọ̀ bá jẹ́ ìlú. iná ló ń jẹ́ ìlú. wọ́n ní Ghana ti ìbò. ó sì ṣe. ó ṣe. ti há ìdànù. wọ́n sì pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ síà. wọ́n rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ síà. wọ́n tẹ̀lé síbẹ̀. yes sister. àjẹ́ ẹ̀yẹ ló jẹ́ lórí dídá ìjọ dífò. wọ́n máa rí ẹ̀. kàwé. wọ́n sì wí. wọ́n máa bẹ̀rẹ̀ kojú kù. wọ́n sì wí. kìkì sí ẹ̀ pé ẹ wá eh, eh. ẹ jẹ́ ọmọdé eh, kí a sì sún wọ́n jóná. àkókò rẹ òkúta bíríkì ni wọ́n ní. wọ́n ní ṣe ọ̀rọ̀. wọ́n fi nǹkan òkúta àti ọ̀dà ilẹ̀ fi ń ṣe ọ̀rọ̀ nígbà ìgbà tó ta nìyẹn níbo ni òkúta àti ọ̀dà níbo ló wà. kàwájú. wọ́n sì ní pé ẹ̀wọ̀n náà kí a sì mọ ilé ìṣèkà yorùbá ò lè yìí ni ẹ̀ka náà fi sàkẹ́rù kí ni wọ́n fẹsẹ̀ yìí wọ́n pẹ́ lé ẹ̀kọ́. kàwé. kí a sì ló bọ́. kí ló kí ni ìṣúná bẹ́ẹ̀ fi wé. ṣé kò gbọ́ ọlọ́run fún ọ̀tá ọlọ́run tó ètùkì ni ìdí ni tó ń fi àpẹẹrẹ yẹn lélẹ̀ fún yín tó bá jẹ́ pé owó ẹ̀ ló fi kọ́ ṣọ́ọ̀ṣì ìjọba ìwé ìyẹn ni ṣọ́ọ̀ṣì ẹ̀ jogún. ilé tó bá kọ́ ọ̀rẹ́ kíni olè fún ibà tó bá gbẹ̀yàn gidi gan ni ẹ tó bá kọ́ lé olè sọ pé tìyẹ ọlọ́run ló ń kọ́ lé bẹ́ẹ̀ dà ṣe ẹyẹ tu ẹ lọ́jọ́ rí ẹyẹ wúrẹ́ tí ò lè lórí wòrí tí kí wàá lédè tó fi ń ba ìrà àgàtà kó kọ́ ọ́ dáadáa. ẹlòmíràn ni mọ́tò èsì kò wàhálà ni ìgbéraga ni kura. olúwa ẹ mọ yorùbá ayé rè ẹbẹ kọ́lé wá dé àbí lóru ẹbẹ lórúkọ káwọn èèyàn lè mọ̀ yín àbí màá sọ yín dẹrù ká. sáré. Yẹ́sì. Ìkàtọ́ pàtàkì rẹ̀ ṣe wọ́n tẹ̀sí ilé ìdíkalẹ́ sí i ṣé ẹ fẹ́ bẹ̀rẹ̀ ẹ padà sí ọgbà ìdí ẹ má máa bẹ̀rẹ̀ ọ̀nà ẹ ògùn làná lọ́la ìṣèlú ìgbà kan gbogbo àgbáyé pátá lónìí ọlọ́run ni. àtijọ́ tí a ti ń gbéraga kí ni gbàdá wa dà kan ẹ jẹ́ ká fi gbàdá lẹ̀ ká máa ṣe owó ọlọ́run tó bá lówó fi yin ọlọ́run tó bá ní ilé fi ṣe kí ni. màlàíkà nínú creation. èyí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ìyẹ́ nísinsìnyí sí ohun tó lè ṣe kò sí ohun tó lè ṣe pẹ̀lú wọn. kò sí ohun tó lè ṣe pẹ̀lú wọn. àti wọn bá ti gbúrò láti ṣe. wọ́n á ti gbèrò láti ṣe. ẹ̀wọ̀n náà ẹ̀wá. ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ. ẹ̀dùn fún láti bo yàrá ìlú dáadáa mà yẹ pa tó sùn ọ̀fun mi. ṣùgbọ́n kí àkọ́yà bàbá yìí lọ. ìwọ ará amẹ́ríkà ọ̀yà bàbá yìí ìwọ ará lọ́dọ̀ ọ̀yà yìí gbogbo ìjọba bá ti gbọ́ èdè ara wọn ṣe kí ni má kọ ọjọ́ ibi tí amẹ́ríkà ti jáde nìyẹn tí lọ́dọ̀ ti jáde kúrò jáde ìdí òfin ṣèkè sọ àwọn tó àwọn sí àti ìgbà sọ pé Yorùbá fọ ọ́ nation Yorùbá lọ́kọ̀ gbogbo àgbáyé àwọn alágbáyé ṣùgbọ́n ìdàgbà wọn tó wá dẹrú àtẹnudọ́ wọn tó wá dẹrú sọ ẹrú ìmọ̀tara ní nìkan ló sọ wá dẹrú àwọn ọba yorùbá sì máa ń gba mọ́tò wọ́n ti ń tà wá wọ́n ti ń tà wá ọmọ yorùbá fún fúlàní. àwọn kì í náà sọ̀rọ̀ láwọn fún ọ̀pẹ̀sẹ̀ fún ẹ̀ka ẹ̀dẹ̀ lórí ìgbà tó bẹ̀rẹ̀ sí sẹ́ ìgbà tó ń fẹ́ kó oríṣiríṣi àwọn gómìnà ẹni tí wọ́n ti olóògbé àdàdé ẹ̀ pẹ̀lú kí wọ́n lọ sí wọ́n ní àwọn ẹ̀mí ilẹ̀ tó ń fún àwọn fúlàní mọ́ kó ló bá padà sí ilé ẹ̀ tí wọ́n ti máa da màálù. báwo ni ìbò jẹ́ sọ? ìbò tó kọ́ yìí báwo ni ìbò ti jẹ́ sí ẹ? ọmọ ìyá ẹ ni báwo ni fúlàní fẹ́ jẹ́ sí ẹ? ọmọ bàbá ẹ ni láyé àtijọ́ tí àwọn fúlàní bá da ara wa kí ni àwọn bàbá wa ṣe fún? wọ́n fún wọn wọ́n fún wọn ni. kí sáyà àtijọ́ lórí tí mo padà sọ́dọ̀ yìí fúlàní kan ẹ̀rọ alọ́jọ́ obi pa ofu omi wọ́n bí ẹni bẹ́sẹ̀ sí ìbọn náà máa yọ tiẹ̀ ilé ìyàwó mi níbẹ̀ ìbọn tó ń pélé wọn lọ́wọ́ yẹn ni. wọ́n ti ọmọ tẹ́tẹ́ bá ní ìyàwó tí ò bá ní òòlù wá sí kí alájà tí alájà lówó nǹkan mẹ́ta tó máa ń gbé ọmọdé láyà nìyẹn. nígbà tí parí bẹ́ẹ̀ pín ìbọn fún àwọn ọmọ àná tí àwọn bá ṣe ilé ìtàkùn ọmọ tó ìjọba ṣe máa fi sọ oko wọn àti sọ ọdún gbogbo gbogbo ọmọ wúkú sórí èdè àti tó bá rúpa táwọn bá rúpa dà wọn máa jẹyà torí bẹ́ẹ̀ni wọn fún lórí òye wọn lè ṣe kí ni ìyàpò wà ní ìpamọ́ sọ́nà tí ogun bá pọ̀ wọn sọ fún wa wípé ẹ̀yà ara ìlú báyìí sọ káàsì ọ̀hún kọ́ bá wọn bí ìṣòro ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ àtúnṣe ìlọ jí sẹ́ni ọ́fíìsì ló sọ fún àwọn bá máa wọ́n kú èyí ni wọ́n pèsè rẹ́sẹ̀ reality mò ń sọ wàá wàá náà wọ́ọ̀ tó ẹ sókè báyìí gẹ́gẹ́ bí ọmọ ìyá wa tí mùsùlùmí bá rí èmi gẹ́gẹ́ bí ọmọ ìyá o tí àwa mùsùlùmí àti kìrìsìtẹ́nì bá rí àwọn gẹ́gẹ́ bí ọmọ ìyá Nàìjíríà ti gbé ni àtòrò ṣùgbọ́n ìjà wọlé alẹ́ àdìsí ìjà ẹ̀sìn tí mùsùlùmí bá ti dé lórí èyí àwọn olóṣèlú mú àwọn mùsùlùmí. bí wọ́n gbé ìyàwó wọn ọmọ ìsẹ́yìn tí ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà lè tó bẹ́ẹ̀ àti ìtọ́ ló lè tó nàìjíríà wọ́n sọ wípé olúwa gbé ẹ̀mí ìfẹ́ sí mi ẹ̀mí máa ní ìfẹ́ máa lóun mi ẹ̀mí máa ní fẹ́ẹ̀ ní kébi gẹ́gẹ́ bí olùwàjogún rẹ̀ fún mi. sábà. kí àbẹ̀kọ ní kẹ́lí agbára wa mẹ́ta ni tẹ́sí pèsè ara wa. wọ́n kí alẹ́ ilé àtúntò lọ wọ́n sọ orí tí mo mọ́ sí. hallelujah wọ́n nà hallelujah tó o hallelujah fẹ́ o hallelujah. sẹ́ẹ̀tò hallelujah. sanfani wà lọ́wọ́ bí sọ́wọ́ rẹ̀. ìfàsíwèé láti ṣe gbogbo ẹjọ́ pátí gbogbo ọkọ̀ fún ìjọ sáà.